الألباني بلوغ المرام من أدلة الأحكام كتاب الجنائز وعن سعد بن أبي وقاص قال الحي للأحدى وانصبوا علي لبن نصبا كما صنع برسول الله صلى الله عليه وسلم رواه مسلم وللبياقي عن جابر رضي الله عنه نحوه وزاد ورفع قدره عن العرض قدر شبر وصحابه ابن حبان ولمسلم عنه رضي الله عنه نهى رسول الله صلى الله عليه وسلم أن يجصص القبر وأن يقعد عليه وأن يبنى عليه وعن عامر بن ربيعة رضي الله عنه أن النبي صلى الله عليه وسلم صلى على عثمان بن مطعون وأتى القبر فحكى عليه ثلاث حكيات وهو قائم رواه داود وعن عثمان رضي الله عنه قال كان رسول الله صلى الله عليه وسلم إذا قرب من دفن الميت وقف عليه وقال استغفروا لأخيكم وصلوا له التسبيح فإنه الآن يسأل رواه أبو داود وصححه الحاكم الحمد لله bàbá tí ó tún ṣe lérọ̀rùn láti máa tẹ̀síwájú lórí ìdánilẹ́kọ̀ọ́ àdíṣì tí afàkáyìn nínú tíra wa gbòlógbò nìmọ̀rọ̀ òun náà ni àdíṣì tí ń sọ nípa lápọ́nlé èyí tí a gbọ́dọ̀ sí fún òkú wa nípa pé òkú wa rèé a gbọ́dọ̀ máa ṣe bí ó ṣe yẹ ká ṣe ká mọ̀ pé ìnira tí máa ń ṣẹlẹ̀ sí alàyè yóò máa ṣẹlẹ̀ sí òkú náà. حديث توني وعن سعد وعن سعد بن ابي وقاص قال لقد سعد وما ابي وقاص قال بابا يونسي اصبعي في الحلو سعد وما ابي وقاص nígbà tó fẹ́ ṣaláìsì tó fẹ́ tó sì rí i pé àsìkò òkú ti súnmọ́ tí wọ́n ń sọ fáwọn tí wọ́n ń bẹ pẹ̀lú ẹ̀ ó wá ní àlèkédò ní láàdán tẹ́ tí ń bá ti kú tẹ́ fẹ́ gbẹ́ sàárè sàárè ìtẹ́gbẹ́ fún mi ẹjẹ́ ó jẹ́ láhàd ẹjẹ́ ó kí là ń pè ní láhàm òun ni sàárè kan tó ṣe pé ó tún fakọyọ lọ́nà míì yàtọ̀ sí sàárè kan yìí tó gbajúmọ̀. lásìkò àwọn mùsùlùmí àná sàárè méjì lánà àkọ́kọ́ èyí tá a máa ń pè ní àṣàk sàárè tá a pè ní ṣàk sàárè ìtọ́ni tó ṣe pé téèyàn bá gbẹ́ kòtò báyìí tó bá díẹ̀ díẹ̀ tó dè díẹ̀ láàrin kò tọ́ ara gbẹ́tọ́ ara dè díẹ̀ bóyá tí ò tó bí ìgbọ́n kan báyìí tí ò tó bí ìgbọ́n kan báyìí àbí bí ìgbọ́n kan láàrin rẹ̀ àárín rẹ̀ báyìí ìyẹn ni pé yọ fẹ̀ dáadáa kò tá a yìí yọ dáadáa jíjìn rẹ̀ ó lè mọ́ àjùgbọ́n kan lọ àbíkọ́ mọ́tò àbí kọ́mọ́tò láàrin kò táwa gbẹ́tọ́ fẹ̀ díẹ̀ yẹn títí jẹ́ rẹ̀ ojú bí ìgbọ́n kan lọ láàrin rẹ̀ á wà fún gbẹ́kòtò míì síbẹ̀ tí ó lọlẹ̀ dáadáa tó ṣe pé tó bá lọlẹ̀ níta bá ju òkú síbẹ̀ òkú kò sínú rẹ̀ kóló ó ti yẹ òkú ó ṣe kí ni yóò kó sínú rẹ̀ polo eléyìí la pè ní ṣáàpù ṣáàpù yìí wọ́n máa gbẹ́ lásìkò ànábì sọlá àlùsọlá káànábì ò tó kú wọ́n á sì máa gbẹ́ láhàdù láhàdù ni kòtò kan tó ṣe pé òun tó pa akọyọ bákan. àgbẹ̀ kótó tó fẹ̀ díẹ̀ yẹn pé yọ fẹ̀ ní fífẹ̀ báyìí yọ wá jìn gan-an dáadáa yọ fẹ̀ ní fífẹ̀ báyìí yọ wá jìn gan-an dáadáa. tó bá wá jìn dáadáa yẹn á wá wo apá àti tó bá jẹ́ kébìlà nínú ẹ̀ tó bá jìn délẹ̀ tán tó jìn délẹ̀ tán bóyá ní dídìn ibi tí ṣáàkù dìde yẹn àbí kó jù ú lọ tó bá rọrùn tí gbogbo kòtò yẹn bá wá jìn báwọn tán ní dídìn ibi tí ṣáàkù dìde yẹn pẹ̀lú pé bí ṣe ń fẹ̀bọ̀ látòkè náà ni ó ṣe ṣe gẹ́ni yọ pẹ̀lú olùfẹ́ lápá kébìlà bẹ̀wá nì lápá bí kébìlà á wà á tún gbẹ́ á gbẹ́ kóòtù kan síbẹ̀ lápèjúwe ká ní apá kébìlà ní apá kébìlà rèé. ìsàlẹ̀ rẹ̀ ìyẹ̀pẹ̀ ni wájú rẹ̀ ìyẹ̀pẹ̀ ni tó ti yé báyìí ajẹ́ pé ìyẹ̀pẹ̀ ni ó jẹ́ síìlì rẹ̀ ìyẹ̀pẹ̀ ni ó jẹ́ fúlọ̀ rẹ̀ so ibi tí ó sì kọjú sí náà wọ́ rẹ̀ náà kọ́ ìyẹ̀pẹ̀ ni so táàrí pé tábàkì òkú bọ̀bẹ̀ ní yọ gbà tí ò ní jáde tà tí ò ní sẹ́yìn. tí tọ́jú tó bá gbà tán afẹ́ lè má rí ara òkú yẹn mọ́ afẹ́ lè má rí ara òkú yẹn mọ́. nta wa gbẹ̀yìn láhàdù ni wọ́n ń pè. sáàdù ọmọ àbí wakọ́s ọlọ́ba wa yọnu sí òun á sọ èèyàn pé láhàdù yìí ni ẹgbẹ́ fún mi o. náà. wọ́n ṣe bò aláìyá lábìnà nàṣìbà kẹ wá mú blọk kẹ tó kẹ fi dí mi má bẹ ẹ mú blọk kẹdẹgẹni kẹ tó kẹ fi dí mi má bẹ ẹdẹgbẹ lè máa wọ pé kò sí blọk nígbà yẹn ẹyin tá a lè pè ní blọọkù náà ní blọọkù tiwọn níjọ náà lọ ọba wo ní orílẹ̀ tó wà lẹ́gbẹ̀ẹ́ wa ń bàtà ń kọ́ lọ́wọ́ yìí ó rí kí wọ́n rí kí wọ́n ṣe àwọn àmọ̀ kan irú blọọkù báwọn táwọn náà ń lójó náà lọ́wọ́ o ti ọdún blọọkù ìjọ wọn ni wọn kó wá bẹ so ẹ wá tó blọọkù ẹ tó ẹsẹ tiẹ lọ sókè tọ́ ọ bá dé sáwùdí lónìí tọ́ ọ bá dé bàkín ibi tí wọ́n sin òkú sí ó rí irú àwọn blọọkù yẹn irú ète àwọn búlọ́ọ̀kù alámọ̀ yẹn wọ́n rí irú rẹ̀ tí wọ́n kò síbi tí wọ́n ń se níbà kéè ìdá ń se kó àwọn mùsùlùmí kó kalẹ̀ ṣòtó túmọ̀ pé ó ti wà ńlẹ̀ wọ́n kàn ṣe òkú báyìí wọ́n tó lé ara wọn wọ́n sì fi nǹkan tí ó mú papọ̀ wọ́n fi sí so that òkú yẹn ò ní lè ṣe kíni ò ní lè síwálẹ̀ ní lè sí wálẹ̀ sáàdọ̀mọ àbíwá pass ọ wá ní ẹ̀tọ́ kẹtọ́ blọọkù sí ẹ̀yìn mi báwọn. káwọn sí ìlà ìtọ́lọ̀ wọn wà lẹ́yìn ọ̀tọ́lá. ṣe fún ànábìwá muhammad sọlọ́lá àwọn àìwọ̀sọ̀lá. ìyẹn ni pé láhàbò ni wọ́n gbẹ́ fún ànábì. wọ́n sì tó búlọ́ọ̀kù sí ẹ̀yìn ànábì náà báwọn sọlá àlọ́sọ̀lá. sáàdọ̀mọ̀ àdó àkọ́sí wọn sọ fáwọn èèyàn pé bí mo ti sọ fún yín yìí o gẹ́gẹ́ bá ti sí fún ànábì náà ní kẹ́sìkẹ́ni kẹ́sì sí fún un. wọ́n ní kí ló dé létà fi gbẹ́ fún ànábì. gẹ́gẹ́ bá sọ fúnra wa pé nílùú madina jọ́nà náà nǹkan méjì làwọn mùsùlùmí máa ń gbẹ wọ́n máa gbẹ ṣáko wọ́n sì máa gbẹ kíni là méjèèjì lọ́wọ́ àdìsí kan bẹ tó ń sọ pé aláhàdùlánà wà ṣáàkù lè lè rí nà àwọn mùsùlùmí làwọn láhàdù àwọn èbèrè ni wọ́n ní ṣáàkù àdìsí yẹn ọ̀la làáfíà méjèèjì náà ni ibẹ̀ ní aṣọ mùsùlùmí àmọ́ láhàdù ọlọ́lá ju ṣáàkù lọ kò sí tó jẹ́ ọlọ́lá òun ni pé èyí tí ṣe fún ànábì níjọ́ náà lọ́hùn ni wọn a máa gbẹ́ láàbù tẹ́fà sì ti wá rí pé ilẹ̀ ò lé torí pé ibi ọba ti lé ní kílẹ̀ gbẹ́mẹ̀ ṣáàkù ni o tọ́jà pé tẹ́fà ní ẹgbẹ́ yàrá sínú kòtò yẹn ni ó lè ya wálẹ̀ tí wọ́n á ya lókùnrin àṣìfẹ́kì kan ya lé nítorí pé àfẹ́kì nìrọ̀ kan àti sọ fún wa pé kásírò asumil mayi kakasiri ɛyi hayiya kéèyàn ọmọ nínú egun èkó ká máa dìstọ́pù rẹ̀ ká máa ṣe tùtàkù òkú gẹ́gẹ́ bí kó àti tùtàkù ńgbà tó gẹ́gẹ́ ní ti ń bẹ láyé. olùkóyè náà torí ẹ̀ ló ti jẹ́ pé tá a bá gbẹ́ ṣáko ní kì í ṣe pa àwọn aráyé pẹ̀lú eléré o tọ́lá àwọn míì tó bá ti gbẹ́ kòtò tání ṣáko náà máa gbẹ́ ju ń lo àyè àwọn ọmọ láhàdùn tiwọn ìtú wọn gbẹ̀yẹn náà ta mùsùlùmí ni àmọ́ kì í ṣe tó lọ́lá wọn aráyé pẹ̀lú kù lórí iṣẹ́ ìbúlẹ̀ ṣe béèyàn bá gbẹ́ ṣáko tán. ó yẹ ká tó pákó lé e lérí kódà pákó yẹn gan ọ̀dà tó torí pákó ní ikán padà jẹ́ láìpẹ́ kí ni wàá padà ṣẹlẹ̀ sí yóò padà já lu ẹbí máa sọ pé sàárè jìn tó bá rọrùn fún wa láti lè rí nǹkan tó lé e lérí. bóyá bíi blọ́ọ̀kù báyìí náà tó bá yẹ rọrùn ni kò bá dà tó bá jẹ́ kó rọrùn ni kò bá dà tí ò bá wá rọrùn á lò pákó tá a bá rí kó tíìkì dáadáa ìdòkú tí pákó yìí náà bá jẹ ní ọdún tí ó fi gbẹ ó ní oṣù tí ó lò sí ó sì ní ọdún tí ó sì kó tó máa jẹ bóyá òkú gan ó ti di egun kó tó lè pọ̀ jẹ gbogbo àánú yìí láwò sí òkú wa á tẹ pákó lè èyí ò kí ń da yẹ̀pẹ̀ sẹ́rí òkú o ẹ gbé síbẹ̀ so ẹ fi pákó gáìdì ẹ ẹ ṣẹ̀ wá da yẹ̀pẹ̀ sórí pákó yẹn èyí tẹ́ ẹ ti síbi láàdù náà ni ẹ rárá fi búlọ́ọ̀kù di ipa ilẹ̀ ẹlẹ̀ lẹ́sẹ̀ kẹ́ni lẹ́bù ìpẹ̀dí. lóbi jẹ́ pé níbi tílẹ̀ bá ti le làá fi máa ń rí láàdù gbẹ́ níbi tí ilẹ̀ ọ̀bá ti le kílágbẹ́ mbẹ́ ṣàkó ìwọ náà dé mọ́lẹ̀ májèlá gbáwá yọ̀ sálọ lérí rẹ̀ ọ̀rọ̀ púpọ̀ aláhàdù àti gíní ṣáàkù tókù rẹ bá sì kú gbìyànjú kọjá pé láhàdù ni gẹ́gẹ́ bí sáàdù ọmọ àbíwá kọ́sẹ̀ sọ yìí wọ́n ní jọ́nà lọ́run wá ní wọ́n fẹ́ gbẹ́sàrí fún ànábì wọ́n wá lọ pe ẹni tọ́mọ láhàdù gbẹ́ wọ́n lọ pe wá wọ́n sì lọ pe ẹni tọ́mọ ṣáàkù gbẹ́ wọ́n lọ pe wá láàrin òun atọ́rẹ́ kọ̀kọ́ bi pé ọ̀dà kámà ká láwọn tó mọ ilẹ̀ ẹgbẹ́ dáadáa ká láwọn tó mọ ilẹ̀ ẹgbẹ́ dáadáa ọ̀dà torí pé tẹ́bára àwọn tó mọ ẹgbẹ́ ni ọwọ́ kan náà wọ́n ṣe gbẹ́ ni wọ́n gbẹ́ ni ẹ̀rọ àwọn ọmọdé àti ń gbẹ́kàn ga ẹ̀ ẹ́ rí i pé lẹ́yìn ní káyọ̀ díjú káyọ̀ díjú pé kò tó ti débi tí kò sí kóòtù tẹ́lẹ̀ wọ́n ti máa bí wọ́n ṣe gbẹ̀ ọ̀dà káà mùsùlùmí náà ká máa lẹ́ni tó máa pa ìlàdà wọ́n wá lọ pa àwọn méjèèjì wá wọ́n wá lẹ́ni tó bá kọ́ dínú àwọn èèyàn ló ṣe kẹ́ni tó bá wá láti kẹ́ni ìtàbá kọ́ni lálò bàtí wọ́n dé ẹni tó máa láàdùn gbẹ́lọ́kọ́ ṣe kẹ́ni lọ́kọ́ dé àwọn sọ àbàbá ni ádámà mọ̀tàrọ̀ lọ́ọ̀hún ní nàbí yìí eléyìí ní tọ́lọ́mọ bá sàkúlẹ́sà fún ànábì rẹ̀ sẹ́sì mọ̀ kọ́lọ́mù ní sàyàtà lẹ́sà fún ànábì àbúdọ́wà lẹ́gẹ́ni àbúdọ́wà lóore jù ajá sí pé ní láàbù ọlọ́lá ju kíni lọ ṣàkó lọ eléyìí ló jẹ́ àmọ̀ pé látara àdéṣì yìí wá nì a rí kọ́ nínú ẹ̀ pé láàdó gẹ́gẹ́ bá a ti sọ ọlọ́lá ti ṣàkó lọ bákan náà a tún rí kọ́ nínú àdéṣì yìí pé téèyàn bá fẹ́ kú aláàárẹ̀ ó lè sọ àsọ́ọ́lẹ̀ kalẹ̀ bí wọ́n ṣe sàárè o ó lè sọ kalẹ̀ bí wọ́n bí wọ́n ti sàárè òun àbí kó tẹ̀lé àsọ́lẹ̀ kalẹ̀ ní tí wọ́n ṣe lẹ́yìn ikú o bí wọ́n ṣe sin o kò sí tó burú mẹ́. ẹni tó sáré ọmọ àbí wà kọ́ọ̀sì ó ṣe bẹ́ẹ̀ nísìn nígbà tí bẹ lérí ààrẹ. ó ní láàbù ní kẹgbẹ́ fún mi o ẹ sì mọ búlọ́ọ̀kù síbi ẹ̀yìn mi so that mi ní lè sí bọ́ọ̀lẹ̀ gbòdògbò yìí irú àsọ̀ọ́lẹ̀ tó dáa mi téèyàn máa ń sọ irú ẹ̀ náà ni abubakiri ṣe ń gbà tó fẹ́ kú abubakiri náà sọ fáwọn èèyàn pé tí n bá ti kú o ẹ sinmi aṣọ tó ti yásọ tí wọ́n ti lò nínú aṣọ tí mo ti lò nínú ilé òun ni ẹ lò ẹ má lọ gbé aṣọ white tuntun kan ra o aṣọ tí mo ti lò bóyá bí aṣọ ògbóra àtàwọn aṣọ mi tẹ bá rí inú ilé tẹ́lẹ̀ pé mo ti lò tẹ́lẹ̀ kò bá jẹ́ mi mo lò kò bá jẹ́ lómi nílò ẹsẹ̀ kí ni ìyẹn ẹ̀rù sí mi ilé abájú ni sèyàn kò fẹ́ fún owó èsì òru àṣekè ṣe dandan ká lọ tẹ̀sẹ̀ máa lọ ra tuntun lójúwa náà gbọ́yé pé àtàwọ̀lì màlúsọ̀rọ̀ aṣọ tí wọ́n ti pọ̀ kò sí tó gbóró láti fi sin òkú tá a ti ń wọ̀ tẹ́lẹ̀ ẹ sì rí pé àwọn èèyàn máa ń ṣe tọ́jú ọmọ bẹ́ẹ̀ náà nílùú wa kọ̀ọ̀kan jọ bẹ́ẹ̀ tán yẹn àmọ́jọ́ ẹ lè pe àwọn sábà fi ṣe hajj tán fi ṣe ara mi àwọn èèyàn máa ń lo àwọn èèyàn lò wọ́n máa ń lò sẹ́yìn pàṣẹ ti lò ní wọ́n ti fọ́ ìsìláàmù ní ká faṣọ ara mi sì kú o ó ti yé àfẹni tó bá kú sínú ara mi nìkan ló kù bọ̀tá máa lò fún ọ náà nìyí. kọ̀ asọ sí aṣọ ordinary one kìí ṣe pé ó ní ọlá kan nínú yàtọ̀ gbòdògbòye ìyẹn báwọn irú àwọn àsọ́ọ̀lẹ̀ báyìí kálukú ọ̀sọ́ kalẹ̀ pàápàá jùlọ tó bá rí pé àárẹ̀ tó ń ṣe lọ́jọ́ ó súnmọ́ kẹlẹ́rú ó mẹ́rù rẹ̀ lọ ó súnmọ́ kásìkò ó ti tó ìwọ́n náà sọ̀kalẹ̀ fáwọn èèyàn tó o bá ti èkú náà kò sí tó burú kọ́tọ́ fáwọn èèyàn ẹ jọ ẹ má sinmi sáwọn kòkó ó ti yé wọ́n ní kí a mùsùlùmí kan bẹ ní ibi báyìí bẹ̀rẹ̀ ẹsẹ̀ kí ni ẹ̀sìn mi sí o torí pé kò ní tọ́jọ́ kò ní tó sì tún ewu kú mi ní amòkòkò ẹ má sì mí síbẹ̀ o. Téèyàn bá tiẹ̀ mọ̀ pé wọ́n wò kó lámùkòkò kọ́mọ̀sẹ̀tì gan máa sọ fún yàn pé kò bá a mú. Torí pé gbogbo lẹ́hún náà ní plọ́ọ̀tì kan lọ. Owó lẹ́yìn lọ́dẹ́gẹ́ni wíwá ìgbébi táwọn mùsùlùmí wa gan o ò ṣètò ẹlẹ́fẹ́ yọ tẹ́lẹ̀ ẹ wá yọ plọ́ọ̀tì kan wọ́n dà pé individual gan lónìí wọ́n súnmọ́ pé individual lónìí yàtọ̀ individual lónìí ó fú yẹ bọ̀dọ̀ wákẹ́ jàmọ́ àlọ́bá ní àbúgbò àdúgbò lónìí ọ̀bá kan wọ́n á yọ plọ́ọ̀tì kankan ọ̀bá àwọn. ó túmọ̀ sí pé ẹ̀yin kan ti sọ fún yín ayé pé lẹ́yìn twenty years o oríkò ìtọ́nà nàìjíríà gbogbo àdúgbò gan lẹ́yìn twenty years ó súnmọ́ fún ó kúlù lọ́sì kan lẹ́yìn twenty years o àti sọ́kọ́ gbẹ́gẹ́ ní kọ́wá omi tó lọ sí kù sí látijọ́ tí ibẹ̀ ti wá wà ní wọ́n ti sìnkú síbẹ̀ dàárọ̀ ẹgbẹ́ pé nǹkan kan máa ṣẹlẹ̀ ọlọ́kọ̀ sọ wa lóyún sọ̀sọ́lẹ̀ tó dáa bí tó ń sìn ọ́ sí àwọn tí ó ń wẹ̀ ọ́ àwọn tó fẹ́ kó kírun sí ọlá sọ orúkọ olè kú tó ní sìn káwọn kan dìde nu fámìlì rẹ wọn ló kó àwọn ni wọn á lọ gbá ògbóǹtarìkì nu bídíà kan wọn ìwọ́n mu lágbájá ní ọ̀sẹ̀ kẹ́ni òun ni ó kírun sí ọlá àbá ẹ̀dọ́ ó ṣe bídíà kan nílẹ̀ mọ́ kírun léyàwó bá ṣẹlẹ̀ lẹ́yìn ikú rẹ̀ èdè akọ́kalẹ̀ wọ́n sì ní báwọn fámìlì alágídí ni wọ́n fèpè lé fún wọn wọ́n rí pálágídí ni wọ́n bàbá tí yẹ sẹ́wò náà padà ní ókìrùn sí ọlá wọn náà wọn fẹ́ kú wọn ni àkáwá ní àbá àmọ́ mú ní òní kírun sí ọlá wọn aláwa èmi alájí làbí ni mo yẹ kí àwa àmọ́ wa sì kíta fún un kí wọ́n náà wá sì fèpè lé sínú wàsíyà rẹ pé ẹni tó bá sì ní. káwọn tí mo ní ó kírun sí mi la èyí tí mo sì ní wọ́n wẹ̀ mí tó bá ní wọ́n mọ́ kírun sí mi la àwọn alùsùn náà wà lùjàmọ́ à ẹni náà láìpẹ́ láì jìnnà yóò wá bá mi. kò ní tọ́jọ́ kò ní tóṣù wọ́n bọ̀ òun náà mọ́lẹ̀ ọjọ́ yóò ní ta fẹ́ ku èmi kọ́. èmi kọ́ o òkú lọ́mọ̀ sí pé bàbá yóò sá ìtọ́ràn wọn lu àyínú o àìsí bẹ́ẹ̀ wọ́n ṣe kíkà lẹ́yìn ikú rẹ wọ́n ti mọ̀ bá lùsùn náà ní ọ́ wọn ò sì fẹ́ kọ́ dáa fún ọ bó ṣe lérí lérí gbúbi tiwọn làwọn náà ń sán náà àfa babaláwo náà wà lọ gbé wa wọn là ń ṣe kíta fún ṣẹbọ́lọ̀ wọn ní kírun lẹ́yìn rẹ̀ ni lójú ayé rẹ̀ kò ní kírun lẹ́yìn máa mú wọn wọn mú náà ló sì kírun sí la lórí. mo rò pé kámọ́ aṣàṣọ́lẹ̀ ewé táwọn kan ṣe tó ṣe pé yóò ní tí bá ti kú tán ilé mi ti ń bẹ ló pa akọ́ òun ni ẹ̀sìn mi sí òun àsọ́lẹ̀ burúkú lélẹ̀ àsọ́lẹ̀ burúkú lélẹ̀ èèyàn kì í síyàn sínú ilé ká sì mọ́jú àwọn ẹ̀ka tó ti báwọn náà sọ àsọ́lẹ̀ ẹlòmí ó ti ẹ̀dí gbẹ́sàárì rẹ̀ kalẹ̀ sínú yàrá rẹ̀ ní sínú bọ́ sínú yàrá rẹ̀ àbí yàrá kan náà àwọn yàrá tó ní ó ti gbẹ́sàárì ẹlẹ́bẹ̀ẹ́ nínú wọn sì ń síbẹ̀ eléyìí ò dá o. látara hadesi yìí atọ́rikọ́ nípa pé a lè lo iṣẹ́ táwọn sọ̀hábà bá ṣe a lè fi sẹ̀yìn nínú ẹ̀sìn. ẹ̀rí báwọn sọ̀hábà ni wọ́n gbẹ́ sàárè fún ànábì tá a pè ní láhàdùn sáàdọ̀ wọn àbí àkọ́sí náà wá ní ẹsẹ̀ ohun tí wọ́n ṣe yẹn fún èmi náà a jẹ́ pé amalu sọ̀hábà ọjà iṣẹ́ àwọn sọ̀hábà ẹ̀rí ni lópin ìgbà tí ọba ti tako alukurahan wa sunna olùkóyè náà. wọ́n lè lè yàgbé. ìwọ́n àwọn bẹ́yà ké àwọn náà tún wa wá nínú ọ̀rọ̀ wọn. àjábìrì náà di ọlọ́run àánìkùnrin. látọ̀dọ̀ jábìrì kọ́lọ̀gbà wa yọ́nu sí i. náà ṣòro. ìtọ́jú ọwọ́ àdéhìsì yẹn ni pé ma àdọ̀mọ̀ àbúrò àkọ́sí làwọn náà gbà. wọ́dà. wọ́n wá fún mú ẹ̀ pé. wàrúbi àkọ́bùrù rúrìn láàrúdì. wọ́n ní wọ́n si sáàdù wọ́n gbé sàárẹ̀ ànábì wọ́n gbé ga díẹ̀ ó ti yẹ wọ̀ọ́wọ́ fi akọ̀bọ̀ òògùn sàárẹ̀ ànábì ọ̀dẹ̀ kí ni wọ́n ti ó lo òkè díẹ̀ ánìlà àrìbì ọ̀gá sílẹ̀ ọ̀gá kó lẹ̀ díẹ̀ ní tí òjò dédé ṣígbùrù kan lọ níta ń pè ní ṣígbùrù òun ni lẹ́ǹtì tí ń bẹ láàrin ọmọ kàtà yìí sí ìka àárín ẹ̀gbọ́ length ti ń bẹ láàrin kíni ọmọ ka àtàpàkò yìí sí ìka àárín ìyẹn ni pé sàárì ànẹ́bì sọlá lọ́sọ̀lá gíga tó fi ga jùlẹ̀ lọ kò ju bí káwọn dédé ọwọ́ kan yìí lọ ẹ̀gbọ́ káwọn dédé ọwọ́ kan yìí sáàdọ̀mọ̀ àdúrà kan sì ni irú bẹ́ẹ̀ ni kẹ́ ẹ náà. a jẹ́ pé sàárì àwọn mùsùlùmí tó bá ga títí òun ni kọ́ ga lódiwọ̀n òdiwọ̀n ṣégbòrò yìí àbí tó súnmọ́ àbí tí ó kàn ara mọ nídìí ìdè rẹ̀ tí ò ní pọ̀ jù lọ káàtẹ̀ nífẹ̀ẹ́ sí yàtọ̀ láàrin kójú la àbí kò ṣe kí ni ojú lọ eléyìí ní ìsìlámù fẹ́. a ṣe léyìí látara pé káwọn èèyàn ó lè mọ̀ pé sàárè ni nítorí pé tí ọba ga jùlẹ̀ lọ táwọn èèyàn rò pé lẹ̀ lásán ni àwọn èèyàn máa rìn kọjá lérí ilẹ̀ lérí rẹ̀ àwọn èèyàn máa tẹ̀ ẹ́ mọ́lẹ̀ a sì fẹ́ kí wọ́n tẹ sàárè mọ́lẹ̀ aburú ńlá ni a fẹ́ kárìn kọjá lérí ẹ̀ aburú ńlá ni torí ẹ̀ ó nídìí kó lo òkè díẹ̀. a tún wá gbọ́dọ̀ jẹ́ kó lókè róróró kó lókè róróró tó bá ti lòkè róróró ó ti nítumọ̀ míì àfẹ́ bẹ́ẹ̀ ìtọ́ba mú un lòkè tó fi kọjá ṣébùrù kan dáadáa sókè ajásí pé ní bọ́yá à ń wò pé tójú ọba rọ̀ ó sún ó ṣèṣe kó yóò lẹ́gẹ̀ ni ó kì í lọlẹ̀ àti pé kò tiẹ̀ sí ń tó lè tẹ ẹ bá sí ń tán dàrẹ́ ẹ bu oru síbi ìyẹ̀pẹ̀ yẹn kó kì í lọlẹ̀ so that yóò lè palapala sí kíni sí lè dé ntí òdu ṣébùrù lọ. sáré ọgbọdọ gbà lókè róróró táwọn èèyàn máa wá wò bí ilé búrẹ́dì ọgbọdọ ọ̀gbọ́dọ̀ jẹ́mi islam bẹ́ẹ̀ bá wà. nígbà nítumọ̀ níbẹ̀ náà ni pé tó bá ti lọ sí dédé ilẹ̀ àwọn èèyàn nímọ̀ fi sáré wọ́n máa rìn lè wọ́n sì yẹyẹ rẹ̀ yẹyẹ sáré. àbẹ̀ kí wọ́n dọ̀tí rẹ̀ sàárè àyà àpọ́nlé ni kí mo pé àyà àpọ́nlé ni kìí ṣe ní àwọn lóbi jẹ́ pé nínú ẹ̀kọ́ bíyàn bá rìn níbi sàárè láàrin sàárè gan ọgbọ́dọ̀ wọ́n bàtà wọ́bẹ̀ ó ti yé. ànábì ti rẹ́ nìkan tí wọ́n bàtà wọ àárín sàárè lọ́rí ànábì wá pèrè ìdílé lágbájá ọmọ lágbájá oníbàtà ó kọ́kọ́ bàtà rẹ̀ pé ó kọ́ bàtà rẹ̀ náà lọ́dẹ́ gẹ́gẹ́ ló fi pé nígbà tí yẹn bá wọ bàtà lájẹ̀wọ̀ rẹ̀ àbọ̀wọ̀ sálúbàtà àbọ̀wọ̀ kító ọwọ́ àpégọ́lù bàtà yẹn àbọ̀ oníkító bàbá onísálúbàtà ẹ̀bọ bàtà yìí àárín sàárè ìlara lórí jẹ́ pàwọ́ tá a fẹ́ gbókò lọ́nu sàárè nì tó bá jẹ́ sí pé níbi tá a fẹ́ lọ sìnkú sí dínà yóò máa mú arin arin sàárè lọ àkóbátà wa bó tẹ̀jẹ́ pé nínú ẹ̀kọ́ ni pé gbogbo tá a bá fẹ́ sin òkú sí ni kì í sanwó ojú ọ̀nà láti bẹ̀rẹ̀ ọwọ́ ọ jìnnàjìnnà láti bẹ̀rẹ̀ sọ àmọ́ wá sí bọ̀ wá sí ọwọ́ ọ̀tá nítorí pé tẹ́lá ti sanwó tòsí ni àti kọjá gbogbo ẹ̀ kí ọmọ nira díẹ̀ díẹ̀ àyà tó bá jẹ́ pé ẹ ti fojú ọ̀nà síbẹ̀ ọ̀rẹ́ dì ojú ọ̀nà tẹ́ máa gbà wọ sẹ́ẹ̀tì kọ̀ọ̀kan kò ní jẹ́ nira irú èyí tó ṣe pé wọ́n ṣe sípà kéwù lónìí rò páàrin ìtúlẹ̀ àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ nínú ẹ̀kọ́ pẹ̀lú ìwọ̀gbẹ́ ọlọ́run tàbá sì ń bẹ láyé ní jẹ́mẹ̀jọ á tún kọ́ àwọn ẹ̀kọ́ mi tó so mọ́ ọ̀rọ̀ sàárè bá a sì gbọ́dọ̀ ṣe sàárè wa àti ọ̀nà táwọn èèyàn gbà fi ṣe sàárè nínú ìlú wa yìí tó tako ọ̀nà tí ìsìláàmù ni a fi ṣe sàárè tó ṣe pé àìmọye ẹsẹ̀ làwọn èèyàn wá kó sí látara àrùn nǹkan bẹ́ẹ̀. pẹ̀lú ìyọ̀dọ̀ ọlọ́run a máa mẹ́nu bà á tó bá lè jẹ́ mẹ́jọ tọ́nà bá sì ní àwọn àgbẹ̀ láyé. سبحانك اللهم وبحمدك أشهد أن لا إله إلا أنت أستغفرك